والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس الرابع في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصيري ذي القرنين خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية اللاغوس نيجيريا أهمية دراسة علم السيرة النبوية وثمرتها اليانعة الأولى من أجل ثمرة دراسة علم السيرة النبوية أن تعلمها عبادة وقربة إذ كان فهم الكتاب والسنة من أعظم القربات فالكثير من نصوصهما لا تفهم إلا في ضوء السيرة النبوية وحياته صلى الله عليه وآله وسلم كلها تطبيق للقرآن والعمل به lẹ́yìn ìgbà tí a ti dúpẹ́ fún ọlọ́run Allah tàdé tí tún tọrọ ìkẹ́gẹ̀ fún aníbà Muhammad sallallahu alayhi wa sallam àti fún gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa àtàwọn tó tún máa tẹ̀lé wọn títí jọ́ngbìn alqiyama eléyìí tí a tún máa fi tẹ̀síwájú nínú ìṣe àlàyé lórí sahihu sirati nabawiya bayna yadik tíra tí à ń gbéyẹ̀wò lọ òun náà ni pàtàkì ìkọ́ ìmọ̀ sírọ̀ yìí àtàwọn àǹfààní téèyàn máa ń jẹ́ ń bẹ̀ nígbà téèyàn bá kọ́ a ṣe òun náà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Pele pele ni nínú àwọn èyí tó ṣe pàtàkì jùlọ ń bẹ mini ajalli samarati dirasati ilmi sira nínú àwọn èyí tó ṣe pàtàkì jùlọ tó tóbi nínú àwọn àǹfààní téèyàn jẹ nínú pé èèyàn kọ́ ìmọ̀ sirati nabawiyya òun náà ni pé anna ibadatun wa òun náà ni kíkọ́ ìmọ̀ sírọ̀ ìjọsìn ni ló fà bá fẹ́ kọ́ àbúfá máa fẹ́ fi kọ́yàn kó mú kó mẹ́mí pé òun ṣe ìjọsìn fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni torí pé ọ̀kan nínú àwọn ìmọ̀ ṣẹ̀ríà ni gẹ́gẹ́ bí a ṣe tọ́ka rẹ̀ síwájú bákan náà ìsúnmọ́ ọlọ́run ọba ni nígbà tó yẹ pé ìgbàgbọ́ yìí Qur'an ìgbàgbọ́ yìí sunna min a'dhamil qurbat nínú àwọn nǹkan tí èèyàn máa fi ń súnmọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni nínú àwọn kan tó tóbi jù nínú àwọn kan tí èèyàn máa fi ń súnmọ́ ọlọ́run ọba nítorí pé ìgbàgbọ́ Qur'an ni ìgbàgbọ́ sunna ni nínú kan tí Qur'an pépè sí ni nínú kan tá a níbi Muhammad sallallahu alaihi wasallam pépè sí ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nusus tí ayal Qur'an tó dálé lórí tí hadith tó mú wá ẹ̀rí ó ń tọ́ka lórí ipe ìjọsìn ni kéèyàn máa lẹ́kọ́ kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ànẹ́bì ni bákan náà ọ̀rọ̀ ọlọ́run ọba yóò ọ̀rọ̀ ànẹ́bì ni ẹ́n fakathiru min nususihima la tufham illa fi doi sirati nabawiyya ọ̀pọ̀lọpọ̀ nínú àyá quran ọ̀pọ̀lọpọ̀ nínú hadith ànábì Muhammad sallallahu alaihi wa sallam a àfi kí arìbìmọ nípa sírò ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti ìsẹ̀mí ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pé ìsẹ̀mí ẹ̀ kulluha tatbiqun lil Qur'ani wal amal bi ìpè gbogbo ẹ̀ pátá ó ń sọ bó o láṣẹ lu alukur'an ó ń sọ bó o láṣẹ fẹ́ tẹ̀lé ti bẹ nínú alukur'an bó láṣẹ fẹ́ ṣiṣẹ́ tọ́ alukur'an ní ìsẹ̀mí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ń dalé lérí nìyẹn tó túmọ̀ sí pé kíkọ́ ìjọsìn ni tí ó máa gbẹ̀san níwájú ọlọ́run ọba lórí ẹ̀ ọmọ ìyá mi nínú Islam inú tí èèmọ̀ ń lẹ́sàn lélẹ́rì ni ní táwọn ẹni síwájú sọ lórí abalẹ̀ eléyìí inshallah ta'ala àtúpadà máa sọ fúnra wa àwọn ẹni síwájú a máa kọ́ gẹ́gẹ́ bá ṣe kà á síwájú ìpè wọ́n máa ń kọ́ bígbà tí wọ́n ń kọ́ Al-Qur'an ni torí pé inú àwọn kan tí èèyàn fi gbọ́ alukur'ani yé tí ó dẹ̀ fi gbọ́ sunna anabi muhammad sallallahu alayhi yé tí ó tún ràn ní lọ́wọ́ láti lè ṣe ń tọ́lọ́mọba Allah subhanahu wa fẹ́ òun ni ìmọ̀ sírọ̀ wa kọ́lọ́mọba kò fi yé wa náà. الثانية كان حقا على كل مسلم الدفاع عن عرض الرسول صلى الله عليه وآله وسلم فلا يمكن الدفاع إلا بدراسة علم السيرة النبوية فصار تعلمها واجبة واجبا شرعيا لأن الوسائل لها أحكام المقاصد نعم nínú àwọn pàtàkì ẹ̀kọ́ nípa ìtàn محمد صلى الله عليه وسلم sallam àsírọ̀tún nàbàwíyà òun ni pé ó jẹ́ ọ̀ranyàn fún gbogbo mùsùlùmí kó dáàbò bo ìjọmọlúwàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam falayum kinu difa káwa dáàbò bo ìjọmọlúwàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe nǹkan tó rọrùn illa bidirasati ilmi sirati nabawiyya àbí kéèyàn kọ́ nípa ìtàn níbà muhammad sallallahu alayhi wa sallam torí pé ọ̀tọ̀ ọlọ́run ọba mi ọ̀tá ànẹ́bì mi ó lè sọ pé ànẹ́bì ṣe báyìí ànẹ́bì ṣe báyìí ó báyìí kẹ́ báyìí sí gbèsè àìdẹ̀ bó ṣe yanjú ẹ̀ téèyàn bá nímọ̀ ń pa sírò ànẹ́bì muhammad sallallahu alayhi wa sallam kò ní láǹfààní àti dìfẹ́ǹdì láti gba ẹ̀rọ yẹn dànù àmọ́ ìmọ̀ tó lálàáfíà ń bẹ̀ yóò jẹ́ ká lè mọ̀ yí pé níta níbi tí wàá ṣe mọ́ ni kódà tí wọ́n bá lo nǹkan tí ò lálàáfíà láti lè fi ṣàtẹ̀gùn lọ síbi ìbàjẹ́ tiwọn bí ó ṣe máa wáyé láwọn abala kọ̀ọ̀kan tá a bá ti ń dé ibẹ̀ ká má fi kanjú mọ mọ́ wọn àpèjúwe tá a tún padà mọ́ mú wa wá. náà òun ni pé ìyẹn ìnímọ̀ nípa síra níbà Muhammad sallallahu alayhi wa sallam láfi lè máa gbádànù àwọn ìbàjẹ́ tí wọ́n bá lẹ̀ mọ́ ìjọmọlúwàbí àníbà Muhammad sallallahu alayhi wa sallam kò lè rọrùn láti pé ká dáàbò bò kò lè rọrùn láti pé ká so ìtọ́tọ́ kò lè rọrùn láti pé kí a fi mọ aláìmọ̀kan ká dẹ̀ tó onífẹ̀ẹ́nu sọ́nà àfi pé onímọ̀ nípa ìtàn àníbà Muhammad náà sallallahu alayhi fasọ̀rọ̀ tàlùmùhà wájiban shar'iyya ìyẹn ló fi jẹ́ pé ká nímọ̀ nípa ìgbésí ayé ànábì fáwa mùsùlùmí o ọ̀ranyàn ti ṣẹ̀ríà ni ayanjú eléyìí náà ká nímọ̀ ń pẹ́ ká mọ̀ ń pa ànábì gangan ká mọ̀ ń pa ìṣẹ̀mí ẹ̀ ọ̀ranyàn ni but ká lè mọ̀ ká lè tún lè fi kọ́yàn ká mọ àwọn àdáfù yẹn ẹ̀bìdí kan nífọ̀ọ́síwẹ́wẹ́ ẹ eléyìí ń fardu kìfáyà ni àti yẹn jù yẹn lánàá àmọ́ eléyìí kakọ́ ń pa ànẹ́bì kakọ́ ń pa ìsẹ̀mí ẹ̀ ẹ́ láti pé ká lè mọ̀ pé ẹni báyìí ni wọ́n ń sọ fífún bàbá kéwú abátí ẹ ké ẹ́ èyí tó pọn dandan òní pé ká mọ̀ ń pa ìsẹ̀mí ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam ká lè bá rí bí dáàbò bo ìsẹ̀mí yẹn bó ti tó àti bó ṣe yẹ torí pé lè anàlìwàsá ìlà láha ahkamul maqasid ó ní pé àwọn akasọ hmm, àwọn akasọ tá a fẹ́ fi débi lẹ́vù kan òun náà nídàájọ́ àdéhọ́kàn tá a fi ṣe àbí ìdí tá a fi ṣe pé ibi tá a ń lọ ní nǹkan tá a gbà débẹ̀ náà òun náà ní kíni o òun náà ní ìdájọ́ nǹkan yẹn torí náà dìfáwù àní àrùn nàbí sallallahu alaihi wasallam wajib ala umma ká dáàbò bo ìjọmọlúwàbí àwọn nàbí Muhammad sallallahu alaihi wasallam ọ̀ràn yẹn ni fún umma àmọ́ láti lè débẹ̀ á nímọ̀ nípa ìgbésí ayé ẹni tá a fẹ́ dáàbò bo ẹni tá a mọ̀ bó láti fẹ́ dáàbò bo pàṣán tiẹ̀ àbí ọlọ́ba Allah subhanahu wa jáde kí ó fi yé wa náà. الثالثة لا شك أن السيرة النبوية تبعث على محبة الرسول صلى الله عليه وآله وسلم في النفوس وتوقيره وتبجيلها لأن محبته صلى الله عليه وآله وسلم من شروط الإيمان من شروط الإيمان عن أنس قال قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وهل الإنسان يحب من لا يعرف حياته وأحواله وأخلاقه نعم nínú pàtàkì ìnímọ̀ nípa ìgbésí ayé Ànábì محمد صلى الله عليه وسلم ìnímà nípa ìtàn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam inú ìṣe pàtàkì rẹ̀ inú pàtàkì ìnímà nípa ìtàn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkọ́ nípa ìtàn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pé kò síyèméjì ìpè dájúdájú ìmọ̀ sírọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó máa gbéyàn láti nífẹ̀ẹ́ òjíṣẹ́lá Muhammad sallallahu yóò gbin ìfẹ́ ànábì náà síyàn lẹ́mìí téèyàn bá ń kọ́ nípa rẹ̀ bákan náà yóò jẹ́ kí a lè máa bọ̀wọ́ ẹ̀ torí pé àwọn Yorùbá ní ẹni ńlá ni máa ń ṣe ohun ńlá nígbà tá a bá rí n tó gbéṣe nígbèsí ayé bò làwọn èèyàn ṣe fẹ́ mọ̀nà nígbà tá a bá rí ẹni tí ń ṣe é dáa tọ́lọ́hùn ìdẹ́tì ìránṣẹ́ sí nígbà tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà dáadáa tí ń tarẹ̀ jáde tá a dẹ̀ra burúkú tarẹ̀ jáde á jẹ́ kéèyàn lè máa bọ̀wọ́ orú ẹni bẹ́ẹ̀ á dẹ̀ jẹ́ kéèyàn lè máa gbé e tóbi torí pé lè anna mahabbatahu sallallahu alayhi wa sallam min shurutil iman ẹ wá rí inú mọ́jẹ̀mú yìí nígbàgbọ́ òun náà ni kéèyàn nífẹ̀ẹ́ àníbà Muhammad sallallahu alayhi wa sallam gẹ́bí Anas gbà wá ó ní òjísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam òun náà sọ báyìí ìpè la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wa nasi ajma'in ìpè ẹnìkankan kìtì pé nígbàgbọ́ nínú yín o títí tí mi ànábìà Muhammad sallallahu alayhi wa sallam tó fi jáde pé mi ni ó nífẹ̀ẹ́ sí jùlọ ju òbí ẹ̀ méjèèjì lọ ju ọmọ ẹ̀ tó lọ tí ó fi nífẹ̀ẹ́ sí èmi ànábì ànábì ju gbogbo èèyàn lọ lápapọ̀ ànábì lẹ́nìkan kì í tí ì pé nígbàgbọ́ títí ó fi nífẹ̀ẹ́ òun dé oru stage yìí nínú rìwáyà mi Umar ibn Khattab ó sọ pé ìrẹ́ ànábì mo nífẹ̀ẹ́ sí jù àyàfẹ́mí mi ànábì tó ń sọ pé kì í tí ì nígbàgbọ́ títí ó fi jọ pé òun ni ó nígbàgbọ́ sí ju ẹ̀mí ara rẹ̀ lọ ó dẹ̀ búra fún pé ó ti rí bẹ̀ lẹ́mìí ọ̀hún ibi kò sẹ́ni tó nífẹ̀ẹ́ sí tó fi ń ju ànábì Muhammad lọ sallallahu alayhi wa sallam tọ́yì ànábì tó sọ fún pé al-an wọ́n jẹ́ oyé wa pé ó ní ẹ̀hẹ́n al-an nísìnyí ní ìgbàgbọ́ rẹ̀ wá pé rẹ̀ Umar ibn Khattab naam àdéhìí ń bẹ nínú sọ̀yìn Bukhari ń bẹ nínú sọ̀yìn Muslim nínú àwọn nǹkan tí wàá ṣe wá lè mọ̀ ni pé ǹjẹ́ omi ènìyàn hal insanu yuhibbu man la ya'rif hayatahu wa ahwalahu wa akhlaqa ìjọ mi nìyàn sọmi nìyàn lè nífẹ̀ẹ́ ẹni tí ọmọ sẹ̀mí ẹ̀ ẹni tí ọmọ sẹ́sí ẹ̀ ẹni tí ọmọ wẹ̀ ẹni tí tó gbé dání níbi máa Muhammad níbi máa sọ tán ànẹ́bí ibẹ̀ láti ní ìkàkùn láti nífẹ̀ẹ́ sí Muhammad sallallahu alayhi wa téèyàn bá fẹ́ gbin ìfẹ́ ànẹ́bì sí èèyàn lẹ́mìí kó sà ti máa sọ ń pa ntá ànẹ́bì ṣe bákan náà kéèyàn sà ti máa kà nípa ìtàn ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam ẹ rí àwọn tí ẹ máa ń ka àwọn ọ̀rọ̀ àwọn philosophers ẹ rí i pé àwọn náà máa ń behave bí àwọn philosophers ni ẹni téèyàn bá máa ń ka nǹkan rẹ̀ téèyàn bá máa ń ka nǹpa rẹ̀ òun lèyàn máa ń fi wàá jọ yẹn lèyàn máa ń fi ṣèṣì máa wo àwọn tó yẹ pé wọ́n ń kà nípa àwọn àwọn ajá láì ní ìṣèwádìí adé òun náà adé máa gbégbèsè bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí bá ń kọ̀rọ̀ nípa àwọn nǹkan ìmọ̀ ń ṣe ìmọ̀ ń gbégbèsè ní gbégbèsè báwọn náà ti ń gbégbèsè ni nam eléyìí wá di ọ̀ràn yẹn fún wa ẹ jẹ́ ká fi ẹ jẹ́ ká kọ́ nípa ìtàn níbà Muhammad sallallahu alaihi wa sallam ká tó máa fi kọ́ yẹn bákan náà yóò tún máa lékún ìgbàgbọ́ fún yàn ìgbàgbọ́ yẹn máa lékún sí anabi muhammad sallallahu alaihi wa sallam àwọn akọmi èèyàn ti ń bẹ ní ẹgbẹ́ anabi muhammad sallallahu alaihi wa sallam. mahabbatu tahmilu ala liqati da'i da'ima yadullu ala على حقيقة المحبة لقوله ta'ala قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم نعم nínú àwọn pàtàkì ìkọ́ nípa ìtàn ìgbésí ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tá a mọ̀ ni pé ẹni bá ń kà nípa ìtàn ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ń wo tí ń wòye sí ìgbésí ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ipa tá ànábì kó àwọn ìgbìyànjú ànábì tíyẹn bá ń kà á nípa rẹ̀ àbí ń kà á fún yẹn àbí yẹn ń kọ́ ń pa ẹ̀ àhábà yóò dẹ̀ mọ̀ nífẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pé ìkọ́ nípa èèyàn gẹ́gẹ́ bá ti sọ síwájú àti kà nípa ẹ̀ eléyìí ó máa sún ìfẹ́ ẹni yẹn mọ́yàn yóò dẹ̀ máa gbìn sí yẹn lẹ́mìí ẹ̀ rí ìfẹ́ ó máa ń máa ń gbèyàn láti pé kéèyàn máa kọ́ ṣe ẹni ni ní gbogbo ìgbà gẹ́gẹ́ bá torí pé àlìtìbá yàdúlò àlà haqiqatil mahabba ìmọ̀ ń tọ́ka ìtẹ̀lé nìyàn ń tọ́ka pé ẹnìyẹn nífẹ̀ẹ́ dáadáa ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó challenge àwọn tí wọ́n ń láwọn nífẹ̀ẹ́ ọlọ́run tí wọ́n tẹ̀lé ànábì ọlọ́ni kúl in kuntum tuhibbuna Allaha fattabi'un ìrẹ́ àdébì máa sọ fún wa tó yẹ pé ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba lóòótọ́ fattabi'un fattabi'uni èmi ànábì ni ẹ tẹ̀lé èmi ànábì ni ẹ tẹ̀lé torí pé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ló rán ànábì ẹni bá ń pàpè mọ́ra pé òun nífẹ̀ẹ́ ọlọ́run ọba ó yẹ kó tẹ̀lé ànábì ni torí pé jíṣẹ́ rẹ̀ ní iṣẹ́ rẹ̀ lóde wá jẹ́ ọlọ́run wa ní tí ẹ bá ti tẹ̀lé ànábì o yuhibbukumullah jawabu amúrì nìyẹn àṣẹ tó lọ́n pa jawabu amúrì ẹni kíni o yuhibbukumullah ọlọ́run lóhun náà wà nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ bá ṣe ń nífẹ̀ẹ́ ànẹ́bì bẹ́ẹ̀ bá ṣe ń tẹ̀lé ànẹ́bì ọlọ́run náà máa nífẹ̀ẹ́ yín wa yaghfir lakum dhunubakum bẹ́ẹ̀ lọ́lọ́run tó máa fi àṣìṣe yín yóò tó máa fi orí ẹ̀jẹ̀ yín wallahu ghafurur rahim ọlọ́run ọba ọba tí máa ń forí jẹ́yàn lórí àṣìṣe tí yàn ti ṣe síwájú ni nídẹ̀ tó máa ń kẹ́yàn ẹ̀rí hani'a lakum haniha lakum ahla sunnati wal jama'a ẹ̀yin tẹ́ ń ṣe sunna níbi muhammad sallallahu alaihi wa sallam a irire tuba lakum oríire kó máa jẹ́ ti yín o torí kíni o torí pé ọlọ́run náà máa nífẹ̀ẹ́ yín nínú sáìn tí yóò fi mọ̀ pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ẹrú òun náà ni kíyàn máa tẹ̀lé ànábì muhammad sallallahu alaihi wa sallam àyà yìí ń tọ́ka sí ipe inú téèyàn fi mọ̀ ipe a ah, ọlọ́run ọba nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ òun kọ́ máa tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà ní ìtẹ̀lé èèyàn bí ẹ bá ti ń tẹ̀lé ànábì sí ní ẹ̀mí torí tọ́lọ́run ọba tàtí tó ṣe ikhlas ní ìyá rẹ̀ tó mú ẹ̀mí pé torí tọ́lọ́run ọba lòun fi ń ṣe gbogbo àwọn kan tó ń ṣe yìí tó ní ikhlas pẹ̀lú ẹ̀ ọ wá sincere ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ìmọ̀ nífẹ̀ẹ́ irú àwọn yẹn báyẹn ni bákan náà ní ti máa ń jẹ́ nínú àwọn àǹfààní tí ń bẹ bí pé yẹn ń tẹ̀lé ànábì òní pé ọlọ́wọ́n bá máa ṣe àmójúkò fún yàn kọ́lọ́n kó ṣe àmójúkò fún gbogbo wa náà. الخامسة من فوائد علم السيرة النبوية معرفة السياسة الشرعية وأساليب الدعوية إلى الله والعون على فهم الدين كله عقيدة وعبادة وسلوكا فهي التجسيد الحقيقي للإسلام وتعاليمه ومنهج الحياة لكل مسلم يرجو الخير لنفسه في الدنيا والآخرة نعم nínú àwọn àǹfààní èyí tí ń bẹ fún ìmọ̀ sírọ̀tì nàbàwíyá òun náà ni ìmọ̀ nípa òṣèlú ti ṣẹ̀ríà torí pé àìpatisípéètì àwọn kan nínú pé wọ́n ń tẹ̀lé àníbà Muhammad sallallahu alaihi wasallam nínú òṣèlú ajásí pé kì í sí òṣèlú ṣẹ̀ríà ni tó bá jọ pé ti tòfin tọlọ́wọ́n ọba ni òun patisipéètì níbẹ̀. bákan náà àǹfààní táwa rí nínú ìkọ́ nípa ìmọ̀ sírọ̀ ni pé èyí ó mọ̀ nípa bó wọ́n ṣe ń ṣe òṣèlú ti tòfin tọlọ́run ọba bó wọ́n ṣe ń ṣètòlú bó lolórí ṣe máa ń ṣe ẹ̀ẹ́n gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn afáwa ti sọ pé taruku siyasa mina siyasa ìfi òṣèlú kan lẹ̀ inú òṣèlú náà ni nínú òṣèlú ti ṣẹ̀rí àárẹ̀ ni pé tí ò bá ti dá tó lè mú wa involve nínú aburú tó tún lè mú wa dàlúrú kéèyàn filẹ̀ inú kó gbóṣèlú ṣẹ̀rí àyè náà ni. náà bákan náà nínú táàtù máa rí láǹfààní nínú elmosira òun náà ni asalibu da'wa èèyàn mọ̀ nípa method of da'wa òkàn ní máa ṣẹ̀ṣẹ̀ gbé níbi tí níbi tó ti yẹ kó dákẹ́ yóò dákẹ́ mbẹ́ níbi tó ti yẹ kó sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ ńbẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ pẹ̀lú mà tó bá dẹ̀ fẹ́ dákẹ́ yóò tó dákẹ́ náà lórí pé kí ni o bóyá kò sí ìmọ̀ tó fẹ́ fi sọ àbí inú mọ̀ inú mọ̀ náà ni pé kó tó dákẹ́ ńbẹ̀ yẹn. bákan náà yóò nímọ̀ nípa bó la ṣe fẹ́ bá àwọn mọ̀dọ̀wìn àwọn tá à ń pè bó la ṣe fẹ́ bá wọn lò ta ló yẹ ká lè mọ́ tí líle yẹn ó ṣe láǹfààní ta ló yẹ kárọ̀ fún tí ríro ṣe láǹfààní. bóun la ṣe ń bá àwọn mọ̀kọ́lì fúd àwọn tó yapa sí wa tó yapa sí sítáǹdì wa tó yapa sí lànà àwọn alùsùnà bóun la ṣe máa ń bá àwọn kọ̀ọ̀kan lò tí ẹ bá kọ́ nípa ìmọ̀ síra níbi Muhammad sallallahu alayhi wa sallam yóò nímọ̀ nípa gbogbo nǹkan tí à ń sọ yìí. Ah, bákan náà yóò tún jẹ́ ìrànlọ́wọ́ fún wal-awn ala fahmi ad-din kulli yóò ti kó lè gbọ́ gbogbo òfin ṣẹ̀ríà yé lápapọ̀ bóyá lérí ọ̀rọ̀ gbàgbọ́ ni yóò mọ àwọn àlámọ̀rí gbàgbọ́ léta níbi ìyanjú bó ló ṣe pè àwọn beginners níbo ló pè wọ́n sí kí ló sọ fún wọn kí ló fi bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ṣé látòrí ìjọsìn ni àbí látòrí ọ̀rọ̀ gbàgbọ́ yóò jẹ́ kó lè mọ gbogbo àwọn eléyìí òun náà ò ní jẹ́ kó lè gbé orí fẹ́ mù àti oríṣiríṣi àwọn nǹkan táwọn sọ̀hábà ń pèpè fún tí ó ànábì ọdẹ máa kọ́ ṣe àwọn pèpè tí kan yẹn eléyìí lọ́kàn nínú àlámọ̀rí gbàgbọ́ ni yóò mọ̀ ìjọsìn ni yóò mọ̀ ìgbésẹ̀ wo ló fẹ́ gbé bó ló ṣe fẹ́ gbé nínú àlámọ̀rí ẹ̀sìn ìlànà wo ló fẹ́ máa fi sin lọ́n gbogbo eléyìí òun ni ìmọ̀sírọ̀ lèyàn máa ṣàǹfààní ẹ̀ ń bẹ́ẹ̀ bákan náà ó jẹ́ pàápàá bọ́dì fún Islam lápapọ̀ bákan náà àwọn ẹ̀kọ́ ẹ̀ àtàwọn manhajul haya ìlànà bóòlù yẹn ṣe máa ń sẹ̀mí bóòlù yẹn ṣe máa ń lò sẹ̀mí ẹni likulli muslim yarju al-khayra li nafsihi fi dunya wal akhirah ẹni wọ́n fẹ́ soríire inú àwọn mùsùlùmí gbogbo mùsùlùmí tó fẹ́ soríire ọ̀nà wo ló fẹ́ fi gbà soríire yẹn tí rírì fi jẹ́ tiẹ̀ tí fi jẹ́ táwùjọ ẹ̀ bóòlù yẹn ṣe fẹ́ ṣoríire láyé àti lálùkẹ́yàmà nínú àwọn àǹfààní tí yóò máa ṣe nínú ìmọ̀síọ̀rọ̀ ni pé yóò máa ń pa ogbó eléyìí bóòlù ṣe fẹ́ ló ìsẹ̀mí ẹ̀ ìlànà wo ló fẹ́ tọ̀ bóòlù ṣe fẹ́ tọ̀ gbogbo àwọn nǹkan yìí àǹfààní olówó iyebíye ni tó yẹ pé ìmọ̀ yìí kó àwọn àǹfààní yìí sínú nítorí pé tá a bá débi kọ̀ọ̀kan nínú àwọn ìta ríbi tọ́ka sínú tíra lè ríbi máa ṣàlàyé ẹ̀ èyí tá a tún lè fi kún un pé tá tún gbégbá léyìí inṣàlá ta'ala a tún máa yànnàná rẹ̀ tá a bá ti ń dé ibi kọ̀ọ̀kan lọ. السادسة إن في تعليم السيرة النبوية للأبناء حسن التربية لهم لأنهم اطلعوا على خير القدوة nam nínú àwọn àǹfààní tí ń bẹ nínú ìkọ́ nípa ìtàn ìgbésí ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni kí èèyàn máa kọ́ àwọn ọmọ kó máa kọ́ wọn ní sírọ̀ yálà ọmọ kéwú ni ọmọ téèyàn bí ni ọmọ téèyàn ń tọ́ ni àwọn tó kẹ́gùn sí yẹn ni ìmọ̀ gbé kalẹ̀ láwùjọ ni kí wọ́n máa àwọn èèyàn ni àwọn ọmọ kéékèèké àbáwọn ọmọ ẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí bọ̀ wá lò gbèsè ayé òun náà ni pé kódà gbogbo èèyàn lápapọ̀ gan kí ẹ máa fi kọ ẹ̀rí husna tarbiya dáadáa ọ̀nà ìgbà tí yẹn fi ń yẹn lọ́nà dáadáa ọ̀nà tó dáa jù tí yẹn fi ń réyàn ni yẹn ti fi rè wọ́n yẹn. torí kí ni àwọn èèyàn máa rí àríkọ́sí dáadáa ọlọ́ni laqad kana lakum fi rasulillah huswatun hasana ọlọ́ni pàápàá yín bẹ fún yín o láròjíṣẹ́ ọlọ́run ọba àríkọ́sí dáadáa ọmọ tó ti ń ẹni tó wájọ kọ́ lọ́n gbé kalẹ̀ fún wa dáadáa àríkọ́sí dáadáa kuduwatun hasana uswatun hasana tí bẹ lára níbi muhammad sallallahu alayhi wa sallam àlè mọ́ àfi ká kọ́ nípa ìmọ̀ ìtàn ìgbésí ayé rẹ̀ táwọn bá ti mọ̀ bó ṣe lògbésí ayé bó ló ṣe ṣàwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan àwa náà ní alìmọ̀ ṣe kíni alìmọ̀ gbèsè yẹn tẹ̀lé ìgbésẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. السابعة السيرة النبوية من أعظم زاد ينتفع به طلاب العلم والدعاة والخطباء هيا نقرأها وصحيح السيرة النبوية بين يديك نعم ìtàn ìgbésí ayé àníbà Muhammad sallallahu alayhi wa sallam nínú nǹkan tó tóbi téèyàn máa ń pèsè tí fi ń ṣe àǹfààní ni téèyàn máa fi ń ṣàǹfààní léyìí tó yẹ pé èyí tó tóbi jù léyìí tí ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ ẹ́ àbáwọn duat àwọn olùpèpè sójú ọ̀nà tọ́lọ́n kùtọ́bà àwọn olùṣe kútùbà jùmọ̀ ni ni àtàwọn kútọ̀bù míì téèyàn máa ń bá téèyàn máa fi ń bá ní sọ̀rọ̀ àtàwọn ẹ̀kọ́ téèyàn máa ń kọ́ èèyàn máa ń kọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ ni ẹ inú tó ga jù tó tóbi jù téèyàn máa ń pèsè kalẹ̀ téèyàn máa ń wá ní pèsè pé ah, mò ń kẹ́kọ̀ọ́ ah, ẹ̀jẹ̀ mélé yìí náà kún ẹ̀jẹ̀ mọ́mọ́dá yìí náà kún láti máa kọ́ sírò ànábìjẹ́ kan. a ah, ẹ̀jẹ̀ tó nágàwó tíra ìyẹn mo jólù pèpè sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba síra anabi Muhammad jẹ́ kan a mò ń ṣe kútúbà síra anabi Muhammad sallallahu alaihi wasallam inú àwọn tó ṣe pàtàkì tí yẹn máa ń fi tí yẹn máa ń develop lé lórí ni ẹ wá jí ká àwa tí a jẹ́ ọmọ ìyá wa nínú Islam sahihu sirati nabawiyya bayna yadayk ìwọ olùgbọ́ mi ìwọ olùka sahihu sírọ̀ ló wá wà níwájú wa báyìí insha allahu tabaraka rahman léyìí tí ó bá tún máa tẹ̀lé léyìí awọnú tan ìgbésí ayé anabi muhammad náà sallallahu alayhi wa sallam ní rẹpẹtẹ àwọn bí ọlọ́run bá allah subhanahu wa ta'ala bimannihi wa karamihi pẹ̀lú ọrẹ ntaare kọlọba kọjọ jáde kó tún sẹ́mi wá kú kó jẹ́ kí abẹ́rẹ́ rẹ̀ kó tún jẹ́ ká yọrí rẹ̀ kó tún jẹ́ ká ka ọ̀pọ̀lọpọ̀ rú rẹ̀ kọlọ́wọ́n ajé kí ó ṣe wá láǹfààní kó ṣe wúmọ̀ náà láǹfààní lápapọ̀ aqulu qawli hadha astaghfirullaha wa lakum wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.